نعم بسم الله الحديث الثالث الحديث الثالث عن علي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم الحمد لله رب العالمين وصلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد ندعو الله عز وجل أن يجزل ثواب المؤلف الإمام النووي رحمه الله تعالى جزاه الله عن المسلمين خير الجزاء ونفع الله بعلمه وبعد مر معنا الحديث الثاني من حديث عمر بن الخطاب وذكرنا لكم أشياء مما يتعلق بحياته ومناقبه والآن أراد المؤلف رحمه الله تعالى أن يذكر الحديث الثالث في كتابه فذكر هذا الحديث من نسل عمر أيضا فقال عن أبي عبد الرحمن فأبو عبد الرحمن هذا هو عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما فالعلماء رحمهم الله تعالى قالوا إذا كان روى الحديث وأبوه صحابيان يجب على طالب العلم أن يدعو لهما عرفتم كيف؟ فلذلك قال عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما فإذا كان رأوا الحديث صحابي لكن أبوه إما نصر نصرانيا أو يهوديا أو مجوسيا أو فنقول رضي الله عنه فقط لأن آل آل الشرك ليسوا من آل رضا فعبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاه له, له مناقب كثيرة لابد أن نذكر بعضها فأولا قال المعلم قال المحدثون رحمه الله تعالى بأن عبد الله بن عمر هذا هو واحد من العبادلة واحد من العبادلة فالعبادلة كم كم هم العبادلة أربعة فاذكروهم عبد الله بن عمرو بن الزبير بن عبد العاص وابن عمرو عبد الله بن عمر عبد الله بن عباس عبد الله بن عمرو بن العاص عبد الله بن الزبير اتفقتم على ذلك؟ العباد لا تجاوز عبر ولكن اتفقتم على عبد الله بن عباس بن الزبير بن عمر وابن عمرو بن العاص كيف ابن مسعود ليس منهم ابن مسعود ليس منهم ابن مسعود ما اسمه عبد الله بن مسعود طيب. أهو معهم نعم باعتبار ماذا؟ طيب عرفتم طيب هذه أول مشكلة في هذا اليوم إذا قلنا بأن عبد الله بن عمر رضي الله عنه من العبادلة فقال شخص العبادلة أكثر من أربعة والذي عرفنا في علم الحديث ذكر إذا ذكروا العبادلة فهم كم أربعة في علم الحديث فذلك يقولون العبادلة الأربعة فرحم الله لما قال اختلف هذا العلم على هذا فقال بعضهم المشهور والله أعلم عبد الله بن الزبير عبد الله بن عمرو بن العاص عبد الله بن عمر هذا وعبد الله بن عباس لكن عدى بعضهم يعني بعض العلماء عدوا عبد الله بن مسعود معهم وحذفوا من؟ بعضهم حذفوا عبد الله بن الزبير وبعضهم حذفوا عبد الله ابن عمر ولكن أصح مع اختلاف لدى العلماء الأصح قبل أن نذهب إلى العصا صعب الاختلاف صعب الاختلاف أن العلماء يعني قديما في عصرهم إذا ذكروا لعباد الله عرفنا أن العباد لا كثيرة في أصحاب النبي صلى الله عليه وسلم عرفنا ذلك نعم. عرفنا لكن هناك أربعة منهم عايشوا جميعا اللي النقطة عايشوا جميعا وعصروا إذا فعل شخص مسألة في مسجد كذا يمكن له أن يذهب في مسجد آخر ويسأل عبد الله آخر ويقارن بين ما قال عبد الله الأول وبين ما قال عبد الله الثاني ويذهب من تلك المسجد إلى مسجد آخر فينشر فأولى العربة عايشوا وعاصروا جميعا فذلك يقولون في اتفقوا العبادلة على كذا وكذا مذهب العبادلة على كذا وكذا كذا وكذا لأنهم يعني هم قرناء طيب تموري طيب فعبد الله بن الزبير عبد الله بن عباس عبد الله بن عمرو بن العاص وعبد الله بن عمر هؤلاء يعيشون جميعا كما قلت كما قلت لأنهم يعني متى ولد عبد الله بن عمر طيب قد ذكرت لكم فيما مضى متى ولد عبد الله بن الزبير ذكرت ذلك في فيما مضى عبد الله بن الزبير متى ولد في العام الأول من الهجرة طيب اتفقتم على ذلك؟ أظن أنه أول نعم نعم أول أول من وجد بعد الهجرة عبد الله بن الزبير شوف عرفتم يعني صغر عمره وعبد الله بن الزبير وابن عمر ابن عمر متى ولد؟ ولد ابن عمر رضي الله عنه وارضاه يعني بسنة بعد الوحي بسنة بعد الوحي الوحي متى متى جاء الوحي الى النبي صلى الله عليه وسلم يعني كان عمر النبي صلى الله عليه وسلم هذا المشهور 40 أليس 40 فنقول بعد سنة بعد الوحي وجد عبد الله بن عمر نفس التاريخ متى وجد عمر وجد عمر بعد 13 عشر عمل فيه وولد عبد الله بن عمر بعد سنة بعد الوحي كم بين عمر وابن عمر كم بين عمر وابن عمر عرفتم يعني السؤال واضح غير واضح Thank you. سبعة اتفقتم كيف وصلت كيف وصلت على ذلك اتفقتم على ذلك يصير لا سنة توصلين ماذا حصلت عليه يا شيخ؟ أسود واضح وجد عمر بعد 13 يعني بعد عام 2000 وولد عبد الله بعد سنة بعد بعد الوحي المشكلة نعم أخطأ فعبد الله بن عمر رضي الله عنه هو من العباد لكن هناك بعض المشاكل حول هذا قال بعضهم هؤلاء الأربعة لصدر أمرهم ولأنهم عايشوا وعاصروا جميعا هذا الموقف الأول أو الرأي الأول وقال بعضهم لأن كل واحد من هذه الأربعة أصحاب من أبناء أصحاب لأنهم قالوا عبد الله شوف عبد الله بن عمرو أبوه عمرو بن العاص صحابي أليس؟ عبد الله بن الزبير أبوه الزبير بن عوام صحابي abdullah ibn abbas abuhu abbas mada sahabi wa abdullah ibn umar abuhu mada sahabi faqala ahulahi labarila abauhum ashabu nabi aidan abdullah ibn mas'ud abuhu sahabi فذلك عدا الرأي الآخر قالوا لأن هذه الأربعة عرفنا أن أباهم من أصحاب النبي صلى الله عليه وسلم فذلك أطلقوا عليهم كلمة العبادلة واضح ما رأينا العجائب عند الإمام البخاري رحمه الله تعالى لكن قبل ذلك قال البيهقي رحمه الله الإمام البيهقي يتحدث عن العبادة فقال ابن مسعود رضي الله عنه تقدمت وفاته يعني ابن مسعود تقدمت وفاته يعني مات سنوات مات مبكرا يعني قبل أن بعد مشى بعد وفاة النبي صلى الله عليه وسلم لم لم يمكث سنوات مات مبكرا فلذلك فتاواه غير معروف لدى الجميع كما قلنا في امر عمر وابو بكر وابو هريره فيما من كثرة الروايات عن النبي صلى الله عليه وسلم فقال بيهاتي هنا تقدمت وفاته وهؤلاء يعني العباد العبادلة عايشوا حتى احتج بعلمهم إذا اتفقوا على شيء قيل هذا قول العبادلة كما قلت سابقا ولكن الإمام النووي رحمه الله تعالى هناك إذا قرأت بعض كتبه تجد فيه أنه ذكر عبد الله بن مسعود من العبادلة تجد فيه فهذه نقول وقد تراجع الإمام النووي عن هذا في آخر في آخر حياته تراجع عن هذا وذلك إذا إذا قال شخص بأن الإمام النووي رحمه الله تعالى هو ممن عدى عبد الله بن مسعود من العباد فنقول نعم لكن تراجع قبل وفاته كما ذكر الجوهري في صحيح اللغة أن ابن مسعود منهم وحذف من حذف الجوهري حذف ابن عمر رضي الله عنه و واعتمد على قول الإمام الإمام النووي عرفتم كيف لكن قلنا بأن هذه آخر شيء عند النووي ماذا أن ابن مسعود ليس من العبادلة المذكورة والله تعالى أعلى وأعلم طيب هذه أول شيء عرفنا بأن عبد الله عبد الله بن عمر عاد من أعرابنا وذكرنا لكم بأنه يعني ولد بسنة بعد الوحي فمن عرفتم قد عرفتم أن أباه عمر بن الخطاب وقد ذكرنا لكم أشياء فما اسم ما اسم أمه ما اسم أمي عبد الله فاسمها زينب بنت مضعون زينب بنت مضعون والدة ابن عمر زينب بنت مضعون هذه هي التي ولدت من؟ حفصة أيضا حفصة بنت عمر فنقول عبد الله بن عمر وحفصة بنت عمر شقيقان ليس يعني أخت من العبد ومن الأم فعبد الله رضي الله عنه وارضاه يعني من أجل ومن علماء الصحابة مع صغر عمره لكن نفع الله به كثيرا فلقد روى أن النبي صلى الله عليه وسلم ألف 1630 حديثا 1630 هذا هذا دعاء حديث الذي روى عبد الله بن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ألف وستمائة وماذا؟ وثلاثون 1030 نعم نما حديث التبوع 1030 الحديث رضي الله عنه واتفق البخاري ومسلم اتفقوا على ماذا؟ على مئة وثمان وستين مئة وثمان وستين وانفرد البخاري رحمه الله بماذا؟ واحد وثمانين فقط على مئة وثمانين وستين نعم وانفرد البخاري بماذا؟ إحدى وثمانين أو واحد وثمانين وانفرد مسلم ب انفرد البخاري ب على مئة وثمانين مئة وثمانين وستين مئة وثمانين وستين عفوا نعم وستين وفرد البخاري ب واحد وثمانين ومسلم ب أو تقول إحدى وثمانين وفرد مسلم بإحدى وثلاثين أدركتم؟ أدركتم؟ اتفق البخاري عدد في بالقلية كم؟ alfun aládùn àdífì alfun wà mọ́ra wàsítùmíà wàsálàfún súnmà yàní káfà ọdún àmúta alamada mi'a wasamani wasitti وانفرد البخاري على وانفرد المسلم على طيب أتوا نمت المسلم تبخاري توا Eh, Bukhari àti Muslim one sixty eight la sixty adadu jẹrẹ one thousand six hundred and thirty na gbogbo àdìsọ gba one thousand six hundred and thirty na ولكن مع كثرة عدد حديثه رضي الله عنه وجدنا ولم yóò عبد الله ibn عمر hadithan bó ti jẹ́ pàdé ìṣẹ̀ pọ̀ tó yìí náà ààrẹ ni tí ó lọ gbọ́dọ̀ rẹ̀ pé ó lẹ́nu kan bẹ̀rù mọ́ hadith òjijì ọdún kan abdullahi ibn umar kò sọ hadith kankan لأن كان من بدنه أن يقول لا أدري لا أدري فذلك قال قال ابن عمر العلم عندي ثلاثة العلم ثلاثة كتاب ناطق كتاب ناطق wàsúnà tó máa wíyà wàlà àdìrí alẹ́lmọ́ sàlàfà alẹ́lmọ́ indi sàlàfà kìtàbùn náà pípún wàsúnà tó máa wíyà wàlà àdìrí ìṣesí ẹni pé tẹ́lẹ̀ náà ni pé kìí sábà kìí sábà sọ̀rọ̀ kókè sọ̀rọ̀ kókè máa sọ̀rọ̀ wàsúnà tó wálá àdìrí wọ́n gbé nǹkan tó ń mọ́sí mọ́ lọ́dọ̀ owó nǹkan mẹ́ta ni òun náà ni kìtàbùn natik al-ilmu indi falafa kìtàbùn natikun wa sunnatun maadhiya wala adri so nǹkan tó mọ̀ yàní معنى العبارة أنه إذا وجد شيئا في القرآن يذكر به ويتكلم به وإذا وجد من سنن الماضية يعني من سنن النبي صلى الله عليه وسلم يذكره وإذا لم لم يجد في القرآن ولا في السنة فيقول لا أدري ما هذا منهجه رضي الله عنه فلذلك ذهب على شخص إلى ابن عمر رضي الله عنه ومع ذلك لم يذكر ابن عمر رضي الله عنه حديثا في مدة سنة لأنه قال قال ابن أبي جعفر ابن أبي جعفر هذا اسمه محمد بن علي قال محمد ابن علي المعروف به قال لم يكن من أصحاب رسول الله صلى الله عليه وسلم أحد لم يكن من أصحاب النبي رسول الله صلى الله عليه وسلم أحد أحذر إذا سمع من رسول الله صلى الله عليه وسلم شيئا لم يكن من أصحاب رسول الله صلى الله عليه وسلم أحد أحذر إذا سمع من رسول الله صلى الله عليه وسلم شيئا أن يزيد فيه ولا ينقص منه من عبد الله بن عمر أن يزيد فيه ولا ينقص منه من عبد الله بن عمر ìdájọ́ sọ́rọ̀ ẹni pé kò sí ẹ̀nìyàn kan tó ń mọ̀ o Muhammad ibn Ali ni kò sí ẹ̀nìyàn kan tó ń mọ̀ láyé ẹ̀kọ́ mi náà sábẹ́ Rasulullahi sallallahu alaihi wasallam ahadun ahadar ìmẹ̀ni kan àwọn sàbẹ́ rẹ̀ tó jẹ́ pé kó máa ń kí ìsára gẹ́ ìdásẹ́mi àmì Rasulullahi sallallahu alaihi wasallam ṣe àyè zidà fihi wala yanqus minhu min Abdullah kì í fẹ́ fi ọ̀rọ̀ kọ́rọ̀ àmì tábìlì bá sọ wasanẹ́rọ̀ misalan fil hadith lẹ́yìn bẹ̀rẹ̀ rẹ̀ fi adàmẹ́sà kì í fẹ́ fi gẹ́gẹ́ kọ́rọ̀ tábìlì bá sọ kìí sì fẹ́ yọkú wọ́n rí báyìí nínú rẹ̀ nìkan tó yẹ pé ìmọ̀ ń kíyè sára gẹ́ lámì yẹ kòmìnà sábẹ̀ Rasulullahi sallallahu alaihi wasallam ahadun ahadàrọ̀ ìdásẹ́mi àṣẹ ìdásẹ́mi àmì Rasulullahi sallallahu alaihi wasallam ṣe an yazida fihi wala yanqus minhu min Abdullahi ibn Umar inú fàtí àfàwọn àṣàbí àṣàbí mùsọ̀pọ̀ lọ́sọ̀rọ̀ ibn Umar àṣàbí lọ́sọ̀rọ̀ ibn Umar fojì ọdún kan gbáko ó sì lọ sọ́dọ̀ àbúrò ẹ̀mí ọmọ pé wọ́n ní wọ́n máa dín ìsìn òǹbẹ́ pàdé sọ́dọ̀ rẹ̀ sọ́dún kan sì di pé ní wọ́n máa lòdì sọ àdìsẹ́ ọ̀kẹ́ tó gbé kò fẹ́ ti kíni o kò fẹ́ takọ̀ wà lára Rasul sallallahu alaihi wasallam wa hadha manhajuhu fakadhalika ibn Umar hadha min daidani annahu kana da'iman yabki idha dhakara hadithan mun sukun baka kadi sa yin so ba haka bi to baka wa ayatu kan alquran alkarim bi aya aya lillahi ma bis samawati wa fil ard wa in tubdu ma fi anfusikum aw tukhfu oni ibara ya man pa do wa le ko be eléyìí ni se goya muhasama ni pé kò síbi tebe lọ wa in tubdu ma fi anfusikum aw tukhfu so you know what better than be man sukunga ridwanullahi alayhi wa radiyallahu manhaj ibn Umar bó ṣe máa ríṣì tó ní pé kìí sọ nǹkan tí ó ṣe kí ni o tí ó bàbá nǹkan ànábì sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé ó sì nínú àwọn tó níta mọ́sùkù bíi àfárí Rasulullahi sallallahu alaihi wasallam ila haddi ma wàlá ibn Umar jẹ́ kan wọn. fàdálẹ́ka qala qala Dhahabi rahimahullahu ta'ala Mujahid nígbà tí ń kọ́ tí tó bá rí ibùdó Umar lásìkò tí ń kọ́ sí ànábì sallallahu alaihi wasallam yóò dòbò ti yàwòrán yàrá níbi tí ibùdó Umar tó máa ń tẹ́tí ni tí wọ́n ń àtàrò ar-Rasul sallallahu alaihi wasallam dé. فابن عمر عاد رضي الله عنه قلنا بأنه اسم بأن اسم والدته ماذا زينب بنت مدعون وهو أخت وهو أخ لحفصة رضي الله تعالى عنها àsọpẹ́ ẹ̀bùn mọ́ nínú àwọn tó sì dìgbà sílámù ní asìlámà máa àbí asìlámẹ́ máa àbí ìgbàdàn bí asọpẹ́ sábẹ̀ bá dà wáyé so ó dìgbà sílámù wọ́n sì ṣe yẹ lọ bá nàbí sọlá rẹ̀ wà lọ́wọ́ sálà ní mẹ́ka bẹ̀rẹ̀ mọ̀ bíi ẹ wá tún nǹkan aṣọ ní sàmárì kankan ní sìn ẹ ò nǹkan o ìgbà wo ni wọ́n ja ogun bádìrì nàám àbí yéé sọ àlùbáṣẹ́ ẹgbọ́ gasọ̀rọ̀ Badr naam ọdún kan ló wọ́n dagun bá ẹ̀dá bádìrí gbọ̀n náà jà náà alákìláfi yọ̀sẹ̀ ọdún ọlẹ́kẹ̀ẹ́jì ọdún ọlẹ́kẹta yàní nípa ibùdó máa wọ oṣù mélòó láàrin ara wọn síra wọn láti nàkún asánàtò sáàmìyà بعد الهجرة في الجزر في شهر رمضان عرفت كيف نبدري pẹ̀lú pé sùláàbù wà lọ́dọ̀ àwọn mọ̀àrẹ́kọ́nù wípé ní bádùrù yìí táìmù bádùrù yẹn abdullahi ibn umar ti gba ìsìláàmù ah, torí pé ó wá pẹ̀lú pẹ̀lú bàbá láti kí ni o láti mẹ́ka ní táìmù tó wá ní táìmù yẹn ọlọ́ọ̀bá níbi sọ́nà àrò àrò ọ̀sán ìkàtà fẹ́ lọ fẹ́ fara kan yọ ni o ọlọ́ọ̀bá níbi fún fẹ́ lọ sóbi ni o fẹ́ tàbí sọ́nà sóbi ogun bá ní wàtàsígọ́rọ̀ wọn nàbí sọ́nà àrò ọ̀sán àníbi sọ pé kéré ogun bá bẹ̀rẹ̀ pé sàbẹ̀wò lókè umar كن أمرنا نبدأ قالوا على خلاف يسير أو قالوا فضع عشر فقط تتنيز بس أنتم خلاف نبدأ أو قصد جاء عبد الله بن عمر إلى النبي صلى الله عليه وسلم في وقت بدر واستصغره ثم عاد في وقت أحد واستصغره ثم عاد في وقت الخندق فأذن له النبي صلى الله عليه وسلم رواية كريمة رواية صحيح على استعذر النبي صلى الله عليه وسلم استأذن النبي صلى الله عليه وسلم في غزوة بدر فاستصغره النبي وعاد في غزوة أحد فعدد له عرفتم الخلاف فلذلك بالنسبة لأدوك ولا أقوك أدو مélòó ọdún mẹ́ta wọ́n yẹ lẹ́kẹ̀ẹ́ jìkà ọdún mélòó ọdún méjì tọ́ba ẹ tó bá kàrà wọ́n yẹ lẹ́kẹ̀ẹ́ ọdún mẹ́ta yóò sọ wípé ìgbà tó wá ní thirteen age thirteen age fourteen wọ́n dá padà ìgbà tó di age fifteen ọdún ẹlẹ́kẹta wọ́n yọ̀ǹda fún kọlọ̀ secondary arabtum kayo àwọn tó ka ọdún ọdún ọdún méjì àwọn sọ wípé bàtọ̀ wá fún bádìrì ìsàsùgbọ́nàhùn nàbí sallallahu alaihi wa sallam wà á dá fi amir nàbí ní gásíwájú uhud fa adà nàbí nàbí sallallahu alaihi wa sallam fanakul àwọn àbúrò yìí pé sábà sọ wípé wọ́n sọ jagun gásíwájú bádìr ní ọdún ẹlẹ́ẹ̀kejì bádàlì hijra kí ló yẹ kí umaru ibn umaru jẹ́ tábà sọ fún wọn bí ní bisanna sí ń bá dàlú wáyé gbẹ́dúmọ̀ bẹ̀rẹ̀ sọ yìí wọ́n bí lọ́dún lẹ́yìn na kan lẹ́yìn wáyé ọdún mẹ́rin náà sáà lónìí mẹ́ka tẹ̀sí ẹ̀yọ ọdún kan yẹ kó mẹ́kù mélòó twelve ọdún kẹlò ni wọ́n ja gombadiri ọdún a mú ọdún àtẹ́kùn ibn Umar ọwọ́ bá nàbí sọ́lámà ẹwà ìdáhùn fún àti jámù ọwọ́ bá nàbí sọ́lámà ní fún bádírì ní ọdún mẹ́kẹ̀lò ọdún fàṣàṣọ́rọ̀ ọwọ́ wá lọ́dún ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kí ni fifteen ní ó jẹ́ báwọn fàádọ̀ dàdà wò ó ti dàrú. ìgbà àwọn tó múlò wáyà ní mẹ́ta yẹn tí wọ́n múlò ọdún mẹ́ta yẹn ọ éèjì wọ́n sọ fún àdàbí yọ̀ǹda fún fifteen tasọ̀ fifteen tasọ̀ ó wá nígbà bádírì years àbí no sábà thirteen ó wá ní uhud fourteen ọ̀tún di fifteen ní kọ́ńdàkì wọ́n ṣe kí ni wọ́n yọ̀ǹda fún un àwọn ẹ̀kejì sọ wípé ó wá ní bádìrì wọn ò yọ̀ǹda fún un ní tẹ́tí àbí ó wá ní óhùdù wọn yọ̀ǹda fún un àwọn fẹ́ sọ pé tọ̀ sábà fẹ́ mú jẹ́bù ìpè afẹ́sọ pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ibi tẹ́lẹ̀ kìlá àbọ̀rọ̀ wá gan pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n tó yọ̀ǹda fún Ibn Umar láti lójú ogun fàmẹ́kù lè dá kún nàbí àná òwú jìdá bèèrè sáná tí mẹ́tàlì wáyé wà á tàn nàbí yàtọ̀ sáláfìlì màdínà ní yàní فبذلك نقول عمره في قصة البدر أربعة عشر abẹ́ẹ̀kọ́ ni ọdún kẹta sí kalẹ̀ ẹni ṣe ẹjẹ́ pé ní tó padà ọdún tó padà wà lẹ́yìn ọdún tó tẹ̀lé o tó jẹ́ fifteen tó jẹ́ ti uhud ni wọ́n yọ̀ǹda fún ṣẹ̀pẹ́ táwọn tí àwọn ọlọ́dún méjì sọ táwọn náà sọ ni pé ogun uhud ni wọ́n ti yọ̀ǹda fún àwọn kan sọ pé ogun kọ́ńdàkù ni wọ́n ti yọ̀ǹda fún fàbítàlì ẹ̀kú wọ́n yọ̀ǹda fún ní ogun uhud wà umuru hóhìn lẹ́yìn خفض عشر أوه عرفته هذا خلافه هو بس بدون ينزل صلبة إذا ما تنزل زمان nǹkan táwọn fẹ́ sọ nǹkan tí ó bí kìláàfù àwọn afáyé sọ́bi kàgún máa ń gbé àwọn fẹ́ sàbí sí pé ọdún kẹẹ̀ẹ́dógún tó ẹ̀sọ́ tó yọ̀dá رضي الله تعالى عنه فنقول نعم إذا قلنا بأنه يعني في عشر من عمره فنقول أول غزوة تشعر ذلك غزوة أحد والله أعلم هذا كله هذا في التاريخ نفعته مكة وابن عمر عذار رضي الله عنه sẹ̀gbọ́n nígbà tó lẹ́yìn ìgbà tó da gbogbo náà sọ̀rọ̀ òdà ìbí ó wà mẹ́ gbogbo nǹkan ìwọ́n wà tákùn sí ti dúró ìpín látàní fásitì mẹ́ka ẹ̀dá tó wà ní bíyà káwọn dá wọ́ọ̀kì. ní fásitì mẹ́ka ọdún kelo ni fásitì mẹ́ka ṣẹlẹ̀. عرفت عاقل تتعاقل على ذلك ẹgbọ́dún náà kẹlò ní báyìí fásitì mọ́kà sọ̀rọ̀ àwọn tó fataha maka inna fatahna laka fataha mubina fatu maka qabla al-hudaybiyya am ba'daha ba'daha tayyib ìgbà wo ni hudaybiyya ya akhi karim نعم ما عرفت نعم طبعا إذا قلت بأن في سنة سادسة بعد الهجرة ليه حديبية كيلو تالي هكذا إذا قلت بأن حديبية في في سنة السابعة فتقول الفتح في سنة الثامنة عرفتم؟ فذلك يتطابق من السنة تطابق من السنة yóò tẹ̀lé nǹkan tó mú ó sáàjọ fún apẹ́ òdẹ̀ bí àti fájú mẹ́ka àwọn ọkọ̀ lókan náà ságbà ẹ̀ lọ́wọ́ ẹ̀ pàtàkùn tó bá yẹ kó fọ́tò ìlọ́kà sẹ̀rẹ̀ bá ìtàfàkùnà àlá ọdún kẹrẹ́ rẹ̀ kìlò tọ́bàlì فقال المعرخون رحمه الله تعالى فعمر عبد الله حينئذ في فتح مكة الشرير هي قال في المغازي الله كان بين أحد وفتح مكة àgbà ìgbà ọ̀nà old ọ̀dọ̀ ẹlẹ́kẹta ìgbà ọ̀nà fatihu mẹ́ta kọjọ́dọ̀ kí ló wà láàrin wọn kam umar ibn umar ní uhud fifteen plus four wà kọ́ lóbi àbíyáná ìgbà ìṣòro náà fa sọ́wọ́ àbí náà tó gbóhùn wọn ni wọ́n ti nkìsáàrù gbogbo nǹkan yẹn wọ́n ti kí ni wọ́n ti kà mọ́ adọ́pùsùn káyọ̀ lákì ìdá dahabta wípé ó lọ ní kọ́ńdàkì ah ìdánwò fẹ́ fàrọ̀ yìí o ní condac ló ti jẹ́ eight fifteen ní condac tabatna báyìí ní condac wọ fátìrì mẹ́ka ọdún mélòó nìyẹn náà ọdún mẹ́ta ọdún kan fifteen yẹn plus three kí ló fún wa alọ́sùn ṣe mọ̀gàdìmọ̀ ń ṣẹta ẹ̀hẹ́n so alábẹ́kẹ́ sọ. now badri uhud khandak. عرفتم كيف الآن طبعا فأقول هذه من جهة التاريخ فقط والله أعلم نعم بابن عمر بن سمية رضي الله تعالى عنه وارضاه وإن عبد الله هذا رجل صالح إن عبد الله رجل صالح إن شاء النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تجد تجد bó ṣe ṣe bàrám sàn náà fi kú abákiri bọ́ sódò kàlẹ́ àgbà tó di àsìkò Usman àgbà tó di àsìkò Abubakar àsìkò Abubakar Ibn Umar wà nínú àwọn tí wọ́n jọ gbógun ti Musailima al-Kadhdhab gazu àwọn ọ̀nà àbámu gazu ayọ̀ gazu àwọn ọ̀nà àbámu gazu ayọ̀ màrọ̀ tó mọ̀ ní yamama naam wọ́n pè ní gazu ọ̀tún yamama ó yá mọ̀lì yamama so Ibn Umar wà nínú ẹ̀ pàtó jà sọ Umar tàbí àbájá ní sè khalifa náà pàtó jà sọ Uthman Uthman fẹ́ẹ́ fi ṣe kọ́ọ́dì fàábà. Usman fẹ́ lò rí gẹ́gẹ́ bí adájọ́ Ibn Umar ó yarí pé ráàlà ọ̀rọ̀ òhìn wọ́n ní kí ló dé bàbá rẹ̀ náà dájọ́ ìnà àmì yàkùbí bàbá mi ń dájọ́ tí nǹkan wọ̀nyí aṣkàlà àárẹ̀ yìí àmọ̀ rọ́fà àwọn ìlànà yìí sọ́lá àrùn àṣàlà pàtó ní bàbá mi dájọ́ yẹn tó làmọ́ lè bá dàrú mọ́ lójú oṣù mi sì máa ń gbé lọ bá nàbí ṣé wọ́n dàrú mọ́ nàbí lójú náà náà sáà Jibril àwọn náà gbé èmi ò yàtí mo tó kéde ní ìlú bá kẹrin ní ìlú bá kẹrin tí mo lè bí. Usman sáà ń dára mú pé náà náà afẹ́kọ̀ọ́ dábẹ́kọ̀ọ́ afẹ́kọ̀ọ́ gbà kíní ẹwà wò ìbùnà Umar nígbà tó wá ní pé Usman kọ̀ọ̀kan ìgbà ó ní ṣeré khalifa ìdí mọ̀ wá sọ fún yí pé dúnà ah, rẹ Usman nítorí ojú ẹ̀rọ tí àdéhùn kàtà ń tà sọ yí pé mọ̀nà àádàbìlá fàkọ̀dà àádàbìmà àádùn mọ̀nà àádàbìlá àkọ̀dà ààbá bí màáàbìn ẹnikẹ́ni tó bá ti fi ọlọ́run bá wá ìsọ̀ ó ti fi ìtẹ́yìn wá sọ̀ dókun ó ti fi wá sọ̀ra usman ní bàrà mọ́rán tí wọ́n níbi sọ ṣẹ́wọ́n tó sọ ó jẹ́ kó fẹ́ẹ̀rì tí ojú wọnú ẹ̀rẹ́ wa ni wàá fa ilẹ̀ a'udhu billahi an tasta'milani mo fẹ́ wá sọ pé kò ṣe kí ni o kó o lò mí kó o yàn mí kó o àpọ́ǹtì mi mo fi ọlọ́run bá wá sọ pé kó o àpọ́ǹtì mi kí ló kó ti sàbí ó ṣe àwọn sàbí ènìyàn tó tún wá kó o ṣe tàbí ìlú kankan ó ti tàn kò sọ́nà kankan mọ́ láti wá gbà wọn nígbà tó kù bẹ́ẹ̀ bí i hàdà hàdà dákùn tẹ̀lé ọlọ́run ojú mi wá sọ fún ẹ lọ́mọ mi má fẹ́ yọ omi sọ ẹ̀rẹ̀ kankan má sọ bẹ́ẹ̀ kankan báyìí ni wà báyìí nìkan. àwọn afáàn tó bẹ́ẹ̀ nù wọ́n rí nsá nsá kò fẹ́ takọ́ kò fẹ́ sọ lọ́mọdé àti gbàgbó kọ́ na ó mọ̀ dáa náà nàbẹ́ ẹ̀kọ́ ni wọ́n sì wò pé kìtàbùn ó sọ pé kìtà àrẹ ìmọ̀ ìdí sàrásà kìtàbùn nàfikún wàsúnnàtún màbúyá wàlá àdìrí àwọn èyí sì fẹ́ gbàlá àdìrí àbẹ́ àwọn èèyàn fẹ́ gbà àwọn èèyàn fẹ́ gbàlá àdìrí ọkọ bí ọ̀gá ọ̀sàbọ̀ ẹ̀kẹ́ ẹ̀mẹ́ ẹ̀kẹ́ ẹ̀mẹ́ náà wọ́n mọ̀ tiẹ̀ sí gbogbo ẹ̀ náà títí títí ó fi ọ̀pọ̀lọpọ̀ kó nǹkan tó yẹ kó jọra bàdáre ká ẹgbẹ́ ọmọ ó ta kété púpọ̀ sí bẹ́ẹ̀ mẹ́kànnà ẹ̀dá kan sọ́yà pé ó bẹ̀rù fitinà gẹ́ Ibn Umar kò bá gbogbo fitinà gbogbo fitinà tó sọ́yà láàrin àwọn sọ̀hábà ẹ̀rẹ̀ lóko ẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ àtà Ibn Umar ó wà láyé nígbà tí wà láàárín àti wàhálì àtẹlẹ ṣùgbọ́n kọjá kọjá sẹ̀ǹgbé kí ló tòfìjà ni pé àkọ́kọ́ kan mọ́ ẹni tó wà lórí kíni o orí ààrẹ nu wọn pọ̀ ìgbà tó gún parí ìtẹ̀pá mẹ́ tó padà járe àbílẹ̀ kan yàtúrò bí àfihàn àtàlùbá gíyà amar àbílẹ̀ náà sọ̀kọ́ yẹn bí àfihàn bá gíyà àwọn tó bá àwọn tó yẹpa àwọn owó kàkọ́ yẹn àwọn owó pa amar ìgbà tí kíni yẹn padà ṣẹlẹ̀ tẹ̀pẹ́ fìlà ti di ah ó padà rí pé àwọn aliyu rọ̀dìyàlá ní hùmàjọ́yìn àwọn ẹ̀sẹ̀ kíni o àwọn ni wọ́n wà á nígbà tí wọ́n ń sẹ́ka bàbá pé ọbẹ̀ sọ pé kò sí ìkàkà tó rí bẹ́ẹ̀ láyé dípò òun ọ̀jà fún ẹ̀rẹ́ ṣùgbọ́n kí ló dé tí obìnrin kọjá fìyàwó lè má rọ kọ́wọ́ fàán nàìjíríà ó bẹ̀rù kò fẹ́ kọ́ orúkọ kọ́ ọ̀làkà ìgbà tó di pé yàwó àyíṣà mọ̀tà láàmìyà tó fẹ́ lọ tọ̀lábà pé yàwó àyíṣà ní gbogbo wàhálà yẹn náà ẹ̀ẹ́dì ọkọ̀ yàwó àyíṣà mọ̀tà láàmìyà ìbẹ̀rù pàrọ̀ àkàtì bàbá àti ibi fọ́ wọn lẹ́rìí ní pé ṣé tó bá ní Ali kò kó àwọn èèyàn kò kó àwọn èèyàn lẹ́rú torí pé ní ìdájọ́ àkàrẹ́jì sọ nìyẹn àkàrẹ́jì ní pé Ali ibn Abi Talib nígbà tó kó lẹ́yìn ní pé kò kó àwọn èèyàn lẹ́rú pàtà lọ jagun abúlẹ́bí bàbá sọ pé ṣé tí ẹ bá kó àwọn lẹ́rú tó kó ṣé yóò kó Aisha náà ṣe kí ni o ṣé yóò kó wọn lẹ́rú ni tó bá sì kó wọn lẹ́rú ṣé ẹ mọ̀ sùn di ayé ṣẹ̀gbẹ́ ọmọ malakati torí pé Aisha ìyàwó Aisha rọ̀dọ̀lọ́ta ọwọ́ pẹ̀lú àwọn ọ̀gá àwọn olóṣèlú àpẹ̀lú àmọ́ àwọn èèyàn. Fàdákà kọ́rọ̀ jẹ́ tí ó mọ̀lẹ́mọ̀ mi ní àyẹ̀sọ̀ ìdàlá àníyá yá ìjáde wípé òfin lọ sí òfin lọ tọ́ọ̀lì bá mi. Dẹ́mi mọ̀ àwọn èèyàn. Ó lóun fẹ́ wá òun fẹ́ lọ bèrè òun gbà tí bàtà ó tún lọ bèrè ẹ̀jẹ̀ rẹ̀ náà. Àwọn òní gbá àwọn oṣù. Ó sì pè áṣọ mọ́ra. Gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ jẹ́ sí Ibn Umar. Ó tó rẹ̀. Ó wá ń ní kí á ń bá àwọn ẹgbẹ́ sí Ibn Umar rẹ̀ afisa pé à wọ́n tó ti gbọ̀n ọmọ rẹ̀ tó bọ̀ ọ̀bẹ lóun ó sì lè gun kí mọ́ lé ebi kí èdè bá yẹjọ ẹ̀ ìdánwò ifá wa láti ẹ̀dẹ̀ ìgbẹ́jà ní bọ̀ bá tẹ̀lé lọ. sọfà yìí ni ọmọ rẹ̀ já kàtọ́ yẹ pé máa ṣe dá ti yẹ pẹ̀lú bó ṣe lè ṣe dà wọ́n lórí súnà ìtìbáwò là fà ó lè nípa kátàlé àdàbí sọ́ra ẹ̀ wá ń ṣe gẹ̀mí kò fẹ́ gbọ́ bọ̀ nípa líle tíhun ẹ̀dàdẹ́jẹ́ rọ́bì ọlọ́run tààlà adùn wọ̀rọ̀ fa inú ìwà tó wá da tó ní ni pé Ibn Umar ẹ̀rìn adá ni kì í ṣe pé kì í ṣe kéde. الإمام الزهري رحمه الله تعالى ذكر حكاية عن عبد الله بن عمر أراد أن يلعن شيئا فقال ara ẹnu gbé ń jọkàn ẹnìkan ṣe nǹkan tó fẹ́ ṣe díẹ̀ ìmúmọ̀ wa ni pé a ah! ọ wá sọ pé láà kò tí wàá sọ láà náà kò tí ì fi núùnù sí kò tí Onye parí ọ ní aláhùnmá ilà ṣe pé kí ni ẹ̀kọ́ sọ ilà nàbí ọ aláhùnmá ilà ọ dàbí ìgbà tí àdìsí ọmọ mùsùlùmí bá sọ nípa ibùdó sọ yáàdì igbe dọ́k ṣe àwọn ilé ìsìnkò tí ì ààrẹ so ọ ní aláhùnmá ilà ọpọlọ rẹ wá pé kìpé èpè wọlé Ah, gbọ́dọ̀ burúkú tí mo fẹ́ sọ yìí ìfẹ́ kọ́ jẹ́ pé yóò tẹ̀lé mi jáde yàní ẹgbẹ́ àwọn eléyìí wọ́n ti kí ni wọ́n ti lọ́rọ́ wọ́n ti lọ́rọ́ fàdùn mọ́ ọ hàn kan tó pọ̀ náà kúrò àwọn ọba kọ́ra dada àbá sùnmí ọdún mẹ́rin ló fi kí ni ló fi aṣọ àti ọba kọ́ra. tọ́yìn ẹ jẹ́ ká lọ sínú alhadith bilafsihi tọ́yìn ká kọ́bìlà dáadé kẹ́wọ́n ní kẹ́rọ́ jùlọ ó sì lọ ayélujára Usman lọ Ali lọ títí tó fi dàsí arọ́sùn hajjaj ajábìnrin yóò sọ̀rọ̀ àsìkò rẹ̀ ibn umar wà láyé ah, àbùrọ̀mọ́sọ yìí ajáde yọrí sí nǹkan lóhun àti ibn umar jọ pàṣẹ bẹ́ẹ̀ ibn umar wà láàkínyẹn ibn ajáde dín sọ̀rọ̀ lórí kútùbà rẹ̀ lórí kútùbà ìní ajáde dín sọ wípé ibn zubair harrafa al-qur'an wípé ibn zubair ó dẹ́kíní ó ti yí ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala padà ibn umar ti dẹ́ wọ hajjaj ẹ máa hajjaj bí ni wọ́n pa àwọn yẹn kọ́tàlá àtàlẹ́lẹ́ àti sọ̀hárì yẹn ló pa ojú ọjọ́ so mọ́mọ́ tó ti bẹ́ẹ̀ ni irọ́ lọ ń pa hajjaj irọ́ lọ ń pa máa yẹ sẹ́fẹ̀ kò sẹ́ni tó kápá àti kí ni o láti yẹ ọlọ́run padà tó gbá ọkọ̀ ààrẹ ọlọ́run bá ti sọ wípé inna nahnu nazzalna dhikra wa inna nahnu lahu hafidun naam. nígbà tí hajjáde gbọ́ yóò sẹ́gbọ́n tó sọ̀bọ̀ náà ẹ̀gbọ́n ẹ̀yìn náà wọ́jọ́ orí rẹ̀ láti látàyè àdẹ́mẹ̀sọ́lá ayé abubakar ẹ̀wọ̀ Umar pásọkọ́ mẹ́kí náà yànnà bíṣẹ̀ kò sáà lẹ́gbẹ́jọ́ mẹ́kí lọ pásọkọ́ àti wọn hajjáde ṣe kí ni ó ti dàgbà sẹ́gbọ́n tí hajjáde sọ pé ìwọ àbá arúgbó yìí e. orí ẹ ti yí lẹ́tọ̀ orí rẹ̀ yóò ṣe kí ni yóò kúrò ọ̀run rẹ̀ ní bóyá ogbó àbí ọkọ dídàgbà ṣe kí ni ìtì sọ àjáde náà ni ṣùgbọ́n ta ló pa yàní àdìsọ pé àjáde kan sọ pé àjáde kù màmá lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá táwọn kọ́ sọ ní dẹ̀dẹ̀ wípé amagbe kún un lórí kíni o àmìtàsá bèbí ìgbà tí wọ́n fún Ibn Umar ẹnìkan ọkùnrin kan ló fún Ibn Umar lọ gbẹ́ lẹ́sẹ̀ ààrẹ yẹn lọ ṣe lọ ṣe Ibn Umar tó kúkú rẹ̀ bọ̀dún tẹ́lẹ̀ nígbà tí ń ṣe ààrẹ lọ́yìn àjáde wa lọ fi títẹ̀ ọlọ́kìnrin Ibn Umar ẹ̀yìn sàbí tó kú agbápẹ́ rẹ̀ bàtàdọ̀ wọn sọ pé ah làwọ́ àlàmù lẹ́bi àsọ̀rọ̀ kàbí hàdà àtàjẹ káàdì mọ mẹ tó ṣe tó ṣe tó ṣe fún ọ ni ó ní làdà rọ́pùtù ọ̀nùkọ̀ ìgbà tí nǹkan lọ pa ìyẹn rà ẹgbẹ́ tí ìgbìmọ̀ sọ fún ìgbìmọ̀ ò ní àhà àǹtà lẹ́bi àsọ̀tàn wọn ló ṣe kínní sọ́ọ̀sì ló ṣe nǹkan ló ṣe ṣùgbọ́n ìgbìmọ̀ ò ṣe ìdìbàrù kọ́ àdọ̀mọ́nà alimọ̀báṣẹ ṣùgbọ́n dọ̀mọ́nà يعني ní ìlú àtàlẹ́ ẹ̀kọ́ wa alimọ̀báṣẹ tó fi nǹkan gbà ọwọ́ ilà ìdá àtàdà ilà alimọ̀báṣẹ alamọ̀báṣẹ ní ọmọ àwọn akọ̀fẹ́ yìí ìwọ gẹ́gẹ́ ló síbẹ̀ tó rí kí ni torí pé ìwọ ló sọ di à ìwọ ló sí kí ni o kọ́lá ó ní ìwọ ló sí kí ni o ìwọ nípa ìnaka àdìkọ́lù tẹ́ haramallah ìfìlà ìwọ ló jẹ́ káwọn èèyàn máa kó dà sí haramallah wọ́n ló fún wọn láǹfààní wọ́n ló tú àwọn ẹ̀rẹ́ wọ́n ló jẹ́ bí kò sọ pé ẹnì kan sọ pé ah, ìjọba gẹ́ ló le ṣe pé ọ̀rọ̀ yẹn ní ìsìta wa tó sọ àrègbèsí ni kọ́lé àyìnà bọ̀t ṣé ìjọba gẹ́ ló wà sọ́dọ̀ ìwà jẹ́ bí ẹ̀ eh, ẹ̀rọ kan náà wà ní ìjọba lọ́dọ̀ járe ní nǹkan tí bọ̀ ọmọ rẹ̀ sọ pé ìwọ gẹ́gẹ́ ló fún àwọn ẹ̀rẹ́ láǹfààní ká máa kó ìdà wa sínú ilé ọlọ́run ká máa kó nǹkan ìdà wa so tí ìbá tó gbó o ti fàyẹ rẹ o ti ṣílẹ̀kùn káwọn èèyàn ṣe tó wù wọn lọ́sọ̀wọ́n so adẹ́pọ̀lá dọ̀mọ́n àlèkì wọn tàṣàlì ìgbà náà tí ìmàdé mo bá ṣe tó lè dọ̀wọ́ àdáríkà kẹsí ìròmí náà àwọn òwò láti ọwọ́ àwọn ọmọ ìwọ̀n lágbára gan àní tó bá níṣẹ́ ẹ̀yẹ́ wọn ẹ̀gẹ́ lọ títí títí ọ̀dà lẹ́mà sí sàárè ọkọ̀ lásìlẹ̀ lápọ̀dọ̀ ọ̀la ẹ̀yẹ́ sì kúrà lọ. àwọn òjọba ṣe mú ní àkáǹtì fún àdọ̀mọ́n àrẹ yìí bẹ́ẹ̀ náà ní gbé olè ó lè sí gba àwọn òṣèyàn lọ́sẹ̀ ní mo ṣe é rọ̀lẹ́ mu tálẹ́ ẹ̀kọ́ kò báyìí di security fún mi tálẹ́ ẹ̀kọ́ fi sẹ́lẹ̀ kí wọ́n máa bàjá ìta àti ìjọba ní náà ẹ̀yin gẹ́gẹ́ lè náà torí pé àyẹ̀ni kí ni o nàfàbí fún wa náà ó sì ó sì ní kápẹ́ ṣe kí ni o kí n tó rọ́lẹ́ mu Bashiru ní ìlérí ilé agbára ní òde ká ẹ̀yin náà kẹ́ bá mú ẹ̀ tó mú àjẹgbẹ́ ẹ̀sìn ọ̀gá ẹ̀mí ẹ̀mí ọ̀rọ̀ sí i so bàtí ìdùnnú mọ̀rọ̀ wá fẹ́ kó ọkọ ọmọ rẹ̀ ọkọ ọmọ rẹ̀ kárẹ̀ ìpípọ̀ bí ṣe ń lọ yìí sálẹ̀ ó kọ́ ọmọ rẹ̀ ní Salim ó ní ẹnìkan náfíà ìkan bẹ náfíà ìbọ̀kẹ́ sọ ọmọ rẹ̀ mọ́wúlà ẹrú rẹ̀ nìyẹn ولذلك هناك خلاف بين المحدثين فالنافع والله أعلم أعلم بحديث من سالم سالم وما ابن عمر قال سبحانه في المعرض فذاك عصاه عصاريت النافع عن ابن عمر عصاه عصاريت بالنسبة إلى ابن عمر النافع عن ابن عمر وسبحانه عن سالم عن ابن عمر àwọn olùdámọ̀ nìyẹn tó wọ́n jẹ́ àbá rẹ̀ ní ìlú mọ́ kò sọ́pọ̀ wọ́n ní àfààní ló ṣe kíni o yóò wà sọ kọ́sọ́dọ̀ rẹ̀ ọ̀kọ́ wọ́n wá pọ̀ rẹ̀ yí pé tọ̀ tí mákú ẹ má sì mí sí haram o ṣẹ̀gbọ́n ìlú mọ́ ní káwọn ṣe kíni o ìlú mọ́ sì wọ́n sí haram o ah ìwé ṣe nẹ́fì wọn sọ sálìm wọn sọ pé ilé àbá mi tó bá ní ká mọ̀ sí ọ sí haram ìkọ̀dá ah, ní àlàdà lè tábàdà tá àti ṣe bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ á ah, inú ìwé wa ni mò ń sọ fún ọ pé kẹ́mẹ́sì ìgbà wọn gbé nǹkan dáná àlàdálẹ̀ wọ́n sọ pé tọ́gbọ́n àyè bàbá rẹ̀ bá kà bàbá àtọwọ́ ẹ̀ náà ah, inú ìwé wa sọ náà fi sálẹ̀ sọ fún ìmọ̀ rẹ̀ pé nǹkan ah, dáná àlàdálẹ̀ yẹn ni kàrọ́ ta hajjaj ó mọ̀ pé àjájì mẹ́lù abala rẹ̀ gbé ọkọ̀ nìyẹn bí ìtọ́ ìgbọ̀lọ̀ tó bá ní káwọn ìgbọ̀lọ̀ sí ń sọ pé bàbá àjájì fáwọn aláì wàhákàdà yakọ̀ bó ti ṣẹlẹ̀ nígbà tí ìgbìmọ̀ rẹ̀ kú tí wọ́n náà ibi tí ó sùn rè wà ó sọ́ọ̀lì àlè àjájì ló kírun sí inú wọn náà. bàbá rẹ̀ bá ọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé tọ́yì fa àjájì mọ̀ Yusuf àdá mọ̀kàfírú náà mọ̀kàfírú. نعم ومع ذلك نكفره وهو الذي صلى على ابن عمر رضي الله عنه هل صلى هل صلى كافر على ابن عمر؟ حسبنا الله ونعم الوكيل فذلك امره او فاهم تكني انا تطا رفعه في اعداد بنت وانظروا ان قدمهم عبد القادر على نان تطيعهم so وقد وقد فرع بدي ما فاطمه صلى الله عليه وسلم فرع اوصى كلمه وقد sọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ ìbú kan nípa rẹ̀ hmm? ọ̀rọ̀ ìbú pé ah, ẹni yìí ó sì ṣe báyìí hmm? wà á lákin wọn ní sọ̀rọ̀ rọ́hà bí ànáwó káfíà àrọ́fún kẹ́yìf so torí pé àwọn kọ́tọ́ta alákọ̀ pẹ̀lú kí ni pẹ̀lú rẹ̀ ó pọ̀ gan-an táyì ibi mú àwọn kẹ kẹ púpọ̀ ọ̀rọ̀ jọ̀lá ni ó lo sixty years lórí àga fatuwa tó ń kọ àwọn ẹ̀rẹ́ kọ́ ó lo sixty years wọ́n kọ́ àwọn ẹ̀mí ẹ̀kọ́ ẹ̀sìn ó sì ṣe hajj ó ṣe hajj sàbẹ̀yìnà ó ṣe hajj seventy ó sì ṣe one thousand umra Allahu akbar ọlọ́run wàfẹ́kù náà bí àmà lè sọ̀dà àtàkọ́bàlá àmìnà hajj bẹ̀rẹ̀ ó ṣe umra mélòó one thousand ẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́run ti sàrẹ́ lẹ́yìn wa tọ́yìn àwọn àfáà sọ sí nǹkan nípa rẹ̀ ẹ̀yẹ́ káka sọ ẹ̀yọ́ kan péré tí ìyàwó Aisha sọ ó ní ma ra'aytu ahadan alzam lil amr al awwal ma ra'aytu ahadan alzam lil amr al awwal minhu ìyàwó Aisha nìyẹn ó ní ìyẹn bẹ́ẹ̀ nìkẹ́ kan tó jẹ́ pé kò kú lórí ìpìlẹ̀ ẹ̀sìn àkọ́kọ́ tó di Ibn Umar lọ ma ra'aytu ahadan alzam lil amr awwal min Ibn Umar فذكر قال مجاهد رحمه الله ترك الناس ان يقتدوا به ibn umar àwọn èèyàn tẹ fẹ́ máa wo ibn umar fi sẹ̀sìn wọn kọ́pì rẹ̀ wọ́n wà ṣáàbù nígbà tó wà lọ́dọ̀ falama kábàlà nígbà tó wà ní kókó dé ìtàdọ̀ òní wọn ní choice ó di pé wọ́n ṣe kíni wọ́n tẹ̀lé. طيب فهذا نبذة يسيرة لمراوي الحديث طيب إلى الحديث باختصار ما رأيت أحدا ألزم للأمر الأول من ابن عمر هذا قول عائشة رضي الله عنها وذكر العلماء أشياء عنه لكن قد من الوقت طيب على حديث الثالث رقم النووي واقعي أصلا يبقى لم يسبب بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أم الإسلام يريد كمال كأجل فوق صلى الله عليه وسلم شهادة بكثرة المربوطة أو بضمها وتقول شهادة أو شهادة فإذا قلت شهادة على الله تقول تابع تابع خمس أو تقول شهادة هي شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله شهادتين يا أبي kájẹ́rì kọ́ lọ́wọ́ sọ sọ ní kájẹ́rì kọ́ lọ́wọ́ wa ikọ́ bí sọ́lá káfí kírun agbẹ̀rún tó wà ìta ìzàká ọ̀zàká wà sọ́wọ́ bí ramadan wà hajj àbí wà hajj wà hajj báyìí wà sọ́wọ́ bí ramadan àgà sọ́wọ́ bí kìlá àfikà ló gẹ̀dẹ̀ wà hajj báyìí wà sọ́wọ́ bí ramadan káfí hajj lọ yọ ọlọ́wọ́ káfí kírun káfí lọ sí hajj àwẹ̀ ramadan èwo ká mú nínú méjèèjì ṣé hajj báyìí ti ni wà sọ́wọ́ bí ramadan wà sọ́wọ́ bí ramadan wà الذي معكم في في متن الكتاب وحج البيت وصوم رمضان أبيكم قيل but àwọn afáàní pé ayé àwọn ìwàyà àti ní ìdá ìmọ̀ mùsùlùmí ọlọ́wọ́ ta'ala tó sọ wípé ẹnìkan padà ń bí ibùdó umar wípé wàtí wọ́n pé wà hajj al-bayt wà sọ́ọ̀bì ramadan yẹn wọ́n sọ pé wà sọ́ọ̀bì ramadan wà hajj al-bayt ẹni yẹn dára yẹn padà sọ́dọ̀ ibùdó umar bí ká sọ pé nìyẹn sọ àdìsọ wa ni بنا صلى خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وأن وحج البيت وصوم رمضان وأن وصوم رمضان وحج البيت فقال ابن عمر لا هكذا لا وحج البيت وصوم رمضان هكذا سمعته من رسول الله صلى الله عليه وسلم ابن عمر sọ pé bóun ti gbọ́dọ̀ àwọn islam ní pé taqdim al-hajj ala ala sawm ó ti hajj síwájú síwájú sawm síbẹ̀ ẹ̀ ń ṣe rí نعم فعل طيب طيب إذا دخلتم في صحيح مسلم رحمه الله تعالى وجدتم فيها عجائب منها أن الإمام مسلم الله تعالى عرض هذا الحديث بصور مختلفة فذكر من بعض الروايات تقديم حج على الصيام أو على الصوم وفي بعض الروايات تقديم صوم على الحج وذلك أولي صحيح méjèèjì olùsọ pé kan ó gbọ́lá fún kan ṣùgbọ́n nǹkan tí ìlú márùn sọ pé bí mo ti gbọ́dọ̀ náà nàbí nìyẹn mo sì rà tàbí gẹ̀rù ẹnìkan sọ pé kò sọ bẹ́ẹ̀ àmọ́ sọ pé méjèèjì lọ́sẹ̀ kí ni o ilé wọlé bọ̀ tẹ́lẹ̀ kí wọ́n dọ̀rọ̀ padà sílẹ̀ ní wípé sọ́ọ̀mù wọn bí fọ ájì wọ́n sọ pé láà bó ṣe gbọ́dọ̀ nàbí mi tó sọ yẹn. fàhádì ifá bẹ̀rẹ̀ kìláàfù ìdàgbà ìlànà wàlẹ̀ kìláàfù fèhè kìláàfù kẹfẹ́ kó sì wà wá sí láàkì قلت اعلم أن تقديم الحج وتأخيره وإن كان ابن عمر الرجل ورد عليه بالقول الحج والصيام رمضان نعم مصيبة ابن عمر رجل كنه ورد عليه لوري أما فاواني وجهين اللي هو أبن علاقة على شيء بيا ابن عمر بيا أكبر أواتو يما كم بقول وعدي بيه وش تقديمه صوم في حجي هنا عبد الله بن عمر ما وفي ستفاع بيتي منه حديث كنا مسلم fa àwọn afáà níwájú méjì la lè fi sọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ ká sọ yìí pé sẹ́mi àwọn ọmọ rọ̀rọ̀ sẹ́yìn yàrá ibn Umar pé ó gbọ́ àdìsí lẹ́ẹ̀mẹ́lẹ́ gbọ́ ó gbọ́ àdìsí lẹ́ẹ̀mẹ́lò ní ẹ̀mí gíga tó dànù bí sọ̀rọ̀ bá ọ̀rọ̀ sọ́lá ní mọ́rọ̀ alákọ̀ọ́kọ́ gbọ́ bí tàbí mi hajj alá sọ̀rọ̀ mọ́rọ̀ náà kẹjọ gbọ́ bí kíni bí tàkírò à fàyìmtùmọ́ ni. àníbò ah, lẹ́sì wa kádùgbé báyẹn ni àti ẹ̀gbà kí ló tó fi wá kádùgbé bẹ́ẹ̀ méjì lọ gbọ́ kí ló tó fi wá rọ́dà lẹ́nu yẹn lórí. ṣé bí sọ pé à ah, ntó mọ ntó ṣe kíni o ètí wọ́n mẹ́rin mo gbọ́ lọ́dọ̀ ẹni yẹn àwọn afáyín ni wájú ntí ọ̀fọ́nà lẹ́yìn lórí ni pé mumkin bí o ti gbàgbé rìwáyà tiẹ̀ nígbà tí o sì kiri o nígbà tẹ́ni yẹn sọ ọpọlọ ọkọ rẹ lọ síbi bóòlù ti gbọ́ rú ẹ̀ lọ́dọ̀ yàrá bíi wọn ní ọ̀rọ̀ kan tàbí kó lè pé ó fẹ́ fi mẹ́ni yẹn wípé kí ń dá nǹkan tí ó kọ̀ sí wọ́n nímọ̀ ni yàtọ̀ tó fi jẹ́ pé wọ́n lọ́wọ́ àmọ́ kọ̀rẹ́ ti ní mo ṣe jẹ́ àtẹ̀jẹ́ èyí tí mo sọ fún ọ yìí náà mo ṣe kí ni o gbọ́dọ̀ rà nẹ́bi àmọ́ lọ́wọ́ ìrọ́bì orí ọ̀rọ̀ yẹn ẹlẹ́kẹ̀ẹ́ wọn ni asami àwọn ọmọ rọ̀tẹ́yìn wọn náà sì àfọ̀n ọ̀nà rẹ̀ ìgbé ọgbọ́n ẹlẹ́ẹ̀mejì ṣùgbọ́n gbà mí kan ọ̀rọ̀ yìí ó bẹ́ẹ̀ dáa gan ṣùgbọ́n àwọn afáàrẹ̀ ara wa rẹ̀ gbẹ́rọ̀ tẹ́ sọ ìwọlé o wọn ní alákọ̀ọ́kọ́ ni wípé lọ́dọ̀ táwọn àmọ̀yé takiri musamman alhaji wọn ní ara ìtìlá kan àwọn òfin sọ pé ọgbọ́n ẹlẹ́ẹ̀mejì wọn ní ẹja tẹ̀bọ́ imọ́mù náà ṣe kí ni oṣù tẹ̀kírímọ̀ hajj wáyà tẹ̀kírímọ̀ hajj ala sọ́ọ̀mù lulú àmì wàkọ́ọ̀lù àti tẹ̀kírímọ̀ sọ́ọ̀mù àdàbàdà hajj kọ́ọ̀lù wọ́n ń torí pé nígbà tó wà ní pé fi tàríx ìgbà wọn wọ́n sọ àwọn ọ̀dọ̀rọ̀ yẹn fún wa ẹ̀kú tàríx pọ̀ wọn ìgbà wọn sọ àwọn ọ̀dọ̀rọ̀ yẹn fún wa na tún ah alábọ̀ gbàsí ah ok ìgbà wọn ìdọ̀rẹ́ sọ̀rọ̀ ìrún dọ̀rọ̀ yẹn ẹ̀dá gbìlá ti lè ọdún lẹ́kẹ̀ mádà so bó ṣe wọ Madina ọdún ẹ̀dá ìjẹun fún kọ́dù dẹ́bìdì ọdún tí wọ́n jagun bákìrì iná làwẹ̀jọ́ náà yà ọ̀rọ̀ sùn fẹ́ẹ̀ ọdún wọn jagun bákìrì kàlọ́ kún nàṣà lọ́wọ́ so ọdún yẹn náà ni àwẹ̀jọ́ náà yà àwọn sọ wípé ìgbà táwẹ̀jọ́ náà yà ní ọdún ẹlẹ́kẹ̀jì ajijọ́rọ̀ yà lọ́dún ọdún ẹlẹ́kẹ̀lò àlàkìlá àfi kọ́lọ̀ bá dùn sí kọ́lọ̀ bá dùn sábà kọ́lọ̀ bá dùn tẹ̀sí ọdún kẹsàn án ọdún mẹsùrọ ọdún kẹfà ọdún keje káàkó ọdún kẹsàn kámú ọlọdún kẹsàn wọn á lẹsùn àti ìdájọ́ sí ọ̀rọ̀ yẹn lọdún keje àti lẹsùn ọ̀rọ̀ lọdún kẹsàn èwo ló yẹ ká tẹkílìm náà ọdún ẹlẹkẹjì wọn fà gálẹ kakọ ọlú ẹnu ọsọ yẹ pé àmọ́ sọ pé wàsàn mi rọmọdọ wàhálì jù bẹ́ẹ̀ sáré sáré bẹ́ẹ̀ bí mi tó ti ṣe lọdún ọ̀pọ̀ ọ̀rọ̀ fọlọ yẹn. tàbí tó lè ṣe lọ́dún padà fún kàtà sọ̀rọ̀ rahimahullah ta'ala naam ẹ sọ̀rọ̀ sàárọ̀ ọ̀dà ìdáfilé sítáfilé oníwájú ìdáfilé wọ́n ni pé nínú àdìsí yìí níbo ló fi sàkàtì ẹlẹ́kẹta láàrin àwọn àti sàkàtì wọn àkọ́kọ́. arọ́tún kẹ́yìn láàrin àwọn zaka àti zaka ẹlẹ́wọ̀n àkọ́kọ́ àwẹ̀ ní àkọ́kọ́ abẹ́rẹ́ tó ń dáwọ̀ tù àwẹ̀ ní àkọ́kọ́ náà ẹ̀dáwọ̀ tù àwẹ̀ ní àkọ́kọ́ kẹ́pẹ̀tà wà àhìdá àwẹ̀ ní ọkọ̀ tó lọ́rọ̀ ẹ̀kọ́ tó ṣe zaka lọ́rọ̀ ẹ̀ ọ̀dà ìròyìn ìdùwà àbí kọ́kọ́ kí ìròyìn ìdùwà àbí kọ́kọ́ kí سيفيدرو جاب أدخا أه على إنه ثلاثة كتاب وسنة ولا يقول له يا أخي لا ادرس انت قد افلح من تزكى وذكر اسم ربي وصلى ادرس انت عرفت طيب, طيب. ẹ̀dọ̀lẹ̀ fitiri tá a fẹ́ kí wọ́n ti yọ ẹgbẹ́ ọ̀sán tó sọ ọ̀dà fún àwọn àgbàkà zakatul fitiri kí ni sábà àti zakatul fitiri àwẹ̀ arọ́tún kẹyìn falabud tẹ́gbẹ̀ta wáhídá àwẹ̀ wá ojúbù ààrẹ ṣáájú kí ni ojúbù zaka so tó bá pẹ́ wá sọ fún wa pé torí pé ààrẹ ṣáájú hajj torípé àwọn ìsájú hajj láti sọ pé àti tàkìdímù rẹ̀ àti pàtó sábì sí náà tó ṣe ó tó kù ó tó kù zàkà náà so yẹ nígbà àjẹbù ìfẹ́kẹ́ sọ yìí àti ìfẹ́kẹ́ àrùn gbọ́ nígbà ìjà náà bá mọ̀nkọ́dàbẹ̀ alhajj alasọ́ alimẹ́rẹ́ albukhari nínú tó lórí ìwáyà yìí olùmọ̀ bukhari fàdáyé kan nínú tíra rẹ̀ ó sì tẹ́ ó mẹ́lẹ́ قدم كتاب الحج قبل كتاب الصوم أو كتاب الصيام sọ́kò sọ pé bújà ní sáà kọ́ sí ó sì lọ tàkìdíìmù rẹ̀ ni so ṣàdájà náà gàlá wà nígbà wà ìtàyè zaka wà hajj lè báyìí tó sọ ọmọ ramadan àbùdáríkà ààrẹ sọ yìí pé sígbà sọ pé ẹsẹ tàkìdíìmù ẹlọta àríkù lẹfọ àkọsọ tàkìdíìmù rẹ àwọn míì sọ pé náà ẹjá tó wò nínú ayé àdòfíà yìí pé ọ̀dà ká sọ pé hadith gẹ́gẹ́ bó ṣe wá ní ṣùgbọ́n àwọn tí gbogbo wáyà tí mi ti ń bẹ ní sọ̀yìn muslim dá padà rí pé nídomi wọ́n gbé sáàmù wájú nígbà tí wọ́n ká sọ pé àwọn rìwáṣì rẹ̀ gbà wá ni wọ́n ń gba hadith yẹn wá bí máàna sẹ́yìn òkú nínú àwọn akọ́kọ́ rìwáyà tó hadith bí máàna ó ṣe kí ni ó já àzà abẹ́ẹ̀kọ́ ni so wọ́n gbà á bí máàna torí pé kì í ṣe pé Ibn Umar ló sọ pé òun gbọ́ ètò òun sọ pé kó fi báyà di yẹn ètò gbọ́ gẹ́gẹ́ bà mí so ètò àwọn olùwà tẹ̀kù ń dára o láàmú sọ pé wọ́n bá kí ni o bá a mọ̀ abakala mu nàfíìsì abẹ́ẹ̀kọ́ ni ona karọ́ọ̀tì náà. Naam. Naam. Naam. Naam. الإسلام ليس على الله أن الرسول ويقيم الصلاة ويصوم ويؤتي الزكاة ويصوم رمضان ويحج البيت إن استطاع وابن عمر هذا رضي الله عنه قال بأنه sẹ́mìà ètò ń gbọ́ náà kò sọ púpọ̀ sọ mí ètò ń gbọ́ lọ́dọ̀ tààrà tòun ló sọ bí ètò ìgbọ́ pẹ̀lú etí ìmúlẹ́tà ìsàlámù ni ètí ètí umar bó jẹ́ pé afọkùn ẹ̀dọ́rọ̀ ìbí umar náà so ètò sọ ní bọ́ pé ètò ń gbọ́ ètò ń wọ aṣọ tó ń gbọ́ ni dáhùn sọ ni so pé àwọn wáyàtì mi tó wá kẹsì wáyàtì mi ń já níbi àdìsí mi o wáyàtì mi tó jẹ́rú àdìsí gẹ́gẹ́ ẹgbẹ́ nípa ẹ̀ tó jẹ́ pé ìwà sọ̀rọ̀ dáadáa ìwà ẹ̀tọ́ jẹ́rú àdìsí gẹ́gẹ́ tó wá fẹ́ pé àdìbò máa náà wọ́n fi tìsí lọ́dọ̀ ní àwọn sọ yìí pé àwọn olùwàtí wọ́n ṣe kí ni o wọ́n gbà á bí kí ni o bìnnánà ni. arọ́sùn kẹfì. so wájú mi tún ní ẹ pé ọgbà abid mara Allahu alam àsọgbó náà ni alimami ibn hajar ibn salah sọ̀rọ̀ ibn salah ó jẹ mọ́kì fún lágbára ó ní ó ní fàkọ́lá ó ní ibn umar ijan siyam ramadan àkìrò ó ní nàkàbà sàmì tùmẹ́rẹ́ ní fi yẹ rasulillah yẹ rasulillah ibn salah ó lọ mú ọ̀rọ̀ mi wà nínú tí a àbí ìpínlẹ̀. ọgbẹ́ ẹni abu abu awan al-isfara yáni al ni ismuhu yàní fi isfara yìí ni abu awan ismuhu mashhur bi abu awan abu awan ó lè tẹ́lá àdìsí Ibn Salah wa sọ pé nínú tí nínú tí ra awan abu awan sọ wípé òun sọ́ọ́m alàlá hajj ó tún wá bẹ̀rẹ̀ pé ah, hajj làkọ́kọ́ ni ó ní bó ṣe wọlé lànà bínú ẹ̀ jẹ́ ìdíkan mú sọ àtúntò nǹkan sọ́ọ́dọ̀ sọ́yí muslim ọwọ́ lọ sọ́ọ́dọ̀ àbú ibùdó yìí pé ìgbé tó lọ kí ni ó lọ sọ ọrú nǹkan tó sọ yìí náà wá rí nǹkan tí muslim rí rẹ̀ níbò ah, ó ti fẹ́jú nìyẹn àgbẹ̀gbẹ̀ àtẹ́gbẹ́ ìlú márù gan olólè sọ máa ń tó gbàdúrà pẹ̀lú pé kò sí gbọ́dọ̀ yíyá àtẹ́tẹ́ kan sọ pé fẹ́ gbéra àwọn ẹ̀sọ́ níbi kẹta tó kéde níbi kẹta wọn dá sí i wà á bẹ̀rẹ̀ kọ́ọ̀lù kọ́ọ̀lù mọ̀tòt rahmatullahi nasala kọ́ọ̀lù ọ̀kọ́ ọ̀làmá oníláyò kọ́wé mahabihi ìwáyà tọ̀sọ̀ ẹ́ eléyìí àní ṣe kí ni ààrẹ أبو عوان رحمه الله رحمه الله حديث بدون قرأ الإجتهاد غير مشهور لدى العلماء غير المحدثين وحكم بعضهم حكم بعضهم على ضعف هذا الحديث رسول so but working in the salam yà jẹ́ pé ẹtọ́ bá bẹ̀ afa àti àtìwáyé àti àbú àwọn àgbẹ̀ nìjú yóò gbégilé working with the salam abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó bá sọ pé òun sọ tàkìlì lórí àti tẹ́sí rẹ̀ yóò sọ pé working with the salam yìí náà ṣe bí ni ó wà màkúbọ́ yà but wọ́n náà ẹnìkan náà pè ní Ibn Battal ó sọ yìí pé tọ ẹni gbogbo àdéhùn tá a sọ ìjọ Ibn Battal ní abẹ́rẹ́ hadith bí náà ìfọwọ́ kan ẹ̀ ń sọ láàrín dáadáa ọlọ́mọdé abẹ́rẹ́ ọgbẹ́ ìtàkìlì ó ní wọ́n sọ qabla fardiyyat al-jihad ó ní àdéhùn ìjọ kí tó fi jihad síbẹ̀ ó nítorí pé wọ́n sọ síwájú kọ́lọ́mọba tó ṣe jihad ní ọ̀rẹ́ yẹn gbàgbọ́ láti jẹ́ àgbọ̀rọ̀ yẹn. wọ́n ẹ wo ìwé àrẹ wọ́n sọ ìgbé ẹni kan bá ní ọmọ rẹ̀ ìgbé allah tẹ́gùzù sábàl hadith ìmìnira ọmọ sọ̀rọ̀ ní jagun ni ìmìnira wọn sọ pé bóni àdìsọ́lá fàyín ní sẹ́mi lọ́sọ̀ lọ́sọ̀ lọ́sọ̀ sọ́mi yẹ kún bóni àdìsọ́lá lọ́sọ̀ kọ́mù. sọ wọn yẹ ìmìnira ọmọ fi àdìsẹ́ tẹ̀lé pé jihad wà lọ́gọ́sọ̀ àkọsí nínú kí ni o arkanu islam. sọ ọ̀rọ̀ sí ìmìnira ọmọ sọ̀rọ̀ lọ́dún lórí dání o Ibn Battal lórí kan tó sọ yìí pé so màá nà kọ́ ọ́ ní kọ́tọ̀ mistake ni wọ́n tó sọ yìí pé ó sọ pé torí pé wọ́n wá bẹ́ẹ̀ kí ni o wọ́n wá wọ́n wọ́n orúkọ jihad ti dọ̀rọ̀ yẹn gbára iná fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn á sọ pé ọ̀rọ̀ tí ò dáa gba orúkọ jihad dọ̀rọ̀ yẹn kátó ní àtẹ̀gbẹ́ níta kọ́kọ́ sọ yẹn kálẹ̀yìn ọmọ ìwáyà àti alàtẹ̀gùsù sẹ́fẹ̀ kálẹ̀yìn ọmọ ẹ̀rẹ́bìtà àríkì náà wọ́n ọ̀rọ̀ tí mo bàtọ́ lù sọ yẹn abẹ́ẹ̀kọ́ ni gba orúkọ jihad dọ̀rọ̀ yẹn ọdún lẹ́yìn ẹlẹ́kẹ̀ẹ́jì kẹ́yì asadu udina sọ́dún hajj udina lẹ́dí ní kọ́tà yà náà ọdún mọ́ àlọ́ ọ̀hún ọ̀sán lápá ní. so wọ́n yàn dá fún wa kálọ̀ jágbó so bàtẹ́ sọ pé ẹni táìmù yẹn táìmù tó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lá kálọ̀ jágbó yẹn ọdún ìkànnì ọdún yẹn kọ́ njẹ́ àdìgẹ́ tó wà gbà náà wàzàkàl so kó wọ́n sọ fún wa pé pé gbé kìí sẹ́ẹ̀rí o torí pé kìí sẹ́ra àkàdù islam hamsa ẹ̀ ara ẹ̀sìn wa náà ni ó dẹ̀ orí gbogbo náà lónìí ṣùgbọ́n kìí kò sí nínú àwọn márùn-ún tó jẹ́ àkàdù wa arọ́pùsùn. ọlọ́run fìlìkìtà ẹja wọ̀rọ̀ sí àwọn ibùdó hajj wa sọ̀rọ̀ lọ́rọ̀ tẹ̀kídìmù sọ́ọ̀mù alhajj ó ní tẹ̀kídìmù alhajj tọ́lé ìbá bùkọ́rí tó gbé àdìsí tí a tẹ̀lé nínú pé òun sọ pé tẹ̀tíìbù tí mo máa ṣe fóònù náà àgbà ẹ̀jẹ̀ wà á jẹ báyìí wọ́n sọ̀rọ̀ bàbá tó ń gbé á jẹ lórí sọ̀kọ́rẹ́ ibn hajar rahimahullah àbí hàdà àwọn ìkọlù tá a sọ yìí ìṣàárọ̀ mi alùmọ̀ yìí pé alẹ́ rẹ̀ wáyà hàngọ́lá iná àwọn wájà àdìsí yẹn kábàlọ̀ sọ inú sèf omi hàngọ́lá wa wọ́n sọ pé wáyà àti hàngọ́lá yìí tó wà ní bùkọ́rí mẹ̀rùwíyà bẹ̀rẹ̀ máa dá ó àṣà yìí pé rìwáyà ti ambara yẹn wọ́n gbà á pẹ̀lú mánà ní kìí ṣe láfdọ́n torí pé níbẹ̀ tàkìdímù sọ́ọ́mì alẹ́ hajj ọwà mẹ́ àtẹ́pẹ́ ìdíbìnà hajj náà lọ pẹ̀lú àwọn afáàlọ́ sọ yìí pé rìwáyà pẹ̀lú mánà ní tó bá lọ gba ìdáàtọ̀ sí nǹkan tí mọ́mù náà wáwí tó sọ yìí tí àdéhùn mọ́ mùsùlùmí kọ́lẹ̀ rìwáyà pẹ̀lú mánà ní tó lọ tàkìdímù sọ́ọ́mì alẹ́ hajj fi àdéhùn ibn Umar na ń sọ báyìí na ó ndị rí ní gbérí fi àdìsí lọ ìrìhì fi àdìsí ìbìnà sọ pé waya wáyà bìkí ni o the na ni ó sì dáa. na. ní tó mọ̀rọ̀ dára mọ̀ nǹkan náà dáa ìbìnà ọmọ rẹ̀ wá wọ̀ lọ wọ̀jà lẹ́yìn ìgbà náà wà lẹ̀ fún ọ́ wá bọ́dọ̀ wáyé pé kásọ yìí pé ìdùnkún mọ̀ pé ó jẹ ìgbọ́lẹ̀ méjì wọ́n padà wà dáàgbé kẹ́mí ìdọ̀dá kọ sílẹ̀ pé ó gbàgbé ni ló fi padà lọ dáàgbé ẹ̀yẹ lórí wọ́n yẹn lè dúró ọ̀rọ̀ báyìí ti sọ́dọ̀ sàbí bábàdúrà kí ni akọ́kọ́ sọ nípa ìbùnú márùn yìí gbé ẹ ẹ lẹ́yìn tí ahàdù rẹ̀ àfáàbì rẹ̀ sọ́dọ̀ lẹ́yìn sọ́lá ahàdà ìdásẹ́bà ṣe ìdásẹ́bà sọ́dọ̀ sọ́dọ̀ ṣe ní ìdàfí wàlàyé gbòs mélòó mélòó ìbìnà ọmọ. Eh, mini ibn umar ya eh, ibn umar kìí fẹ́ fi kankan kọ́ra so in so fàá so fúnra dàí lẹ́nu ìgbẹ́ ẹ̀ ìsì mọ̀ gbọ́ ni kí ni o ni mo so ibn umar yóò bẹ̀rẹ̀ hajar lọ́dún káṣẹ̀ ti sáàbù wípé ibn umar gbàgbé sẹ́gẹ́rì kan náà sọ gba ó gbàgbé nǹkan yẹn káṣẹ̀ ti sáàbù ẹ̀sọ́dọ̀ ibn umar a bọ́ tá a bá lè ṣe kí ni o tá a bá lè ṣe nǹkan ìlọ́sọ́dọ̀ àwọn kí ni o àwọn wà lọ́dọ̀ àwọn sàhábà wọn lè ìgbà sí ìdá o ó ní wa ẹyí fàlà ó ní kí ló tàbí sọ bẹ́ẹ̀ ọ̀fẹ́ ìwáyà ti muslim mi ń tọ̀rí kí hanbala bí takdimu sọ́wọ́ alhaj ó ní àti nínú sọ́wọ́ àwọn muslim dáa pé wọ́n ti takdimu sọ́wọ́ alhaj ó ní wọ́n àbí ibi náà ẹ̀fọ́rọ̀ àbú àwáàzù ní ibi sọ́lá àti sẹ́sílẹ̀ kan ẹ̀rọ bá fọkàn bá lọ ibi náà dẹ̀ nàkọ̀rọ̀ síbi ọ̀rọ̀ àbú àwáàzù yẹn yí pé nínú àwọn hadithi tó sọ yí òun àwọn tó gba hadithi tẹ̀kìdí musọ́ọ̀mù wa ọwọ́ ni antori kì hanbọ́là so ṣe méjì àjẹpẹ́ ká ṣe ìtìsáàbù nìsíyàmù sọ́dọ̀ tiẹ̀ ní bá mi àwọn ajú ká ṣe ìtìsáàbù sọ́dọ̀ tani lọ. bẹ́ẹ̀ni amadu ma arabsun kaif adam náà kì í fẹ́ tàhájẹ onífà ọ̀pọ̀lá ọ̀nà ìtòrí ẹlẹ́yìn olùkọ́ ìwà yìí dùn mú wá pa ní wọ́n nítorí ẹ̀rọ jẹ́ pé tẹ́pá sọ pé afẹ́sẹ̀ ìsọ̀rọ̀ sọ̀rọ̀ sàbí wàhálà lákàdá alẹ́ síbi adáhùn wàhálà nìkan jẹ́ pé ìmọ̀mù bọ̀kọ́rí rẹ̀ ó ti tẹ̀kìrìmù ṣìyàmù ala zakat ó gbé àwẹ̀ ṣáájú zaka nínú ìwáyà mi gẹ̀ẹ́sù rẹ̀ ó ní sáwọn àfẹ́ gbóngbà gbé ìwò náà ni pé àdúgbò ìwáyà tí wàá dín mẹ́ta lọ́dọ̀ zip nomad nìkan ní nítorí sọ pé bọ̀kọ́ ọ̀jẹ̀ ni pé ká sọ pé àwọn ìwáyà tí mi táwọn rí kí láàmú kí ni kọ́lásọ́tò nìkan ọ̀rẹ́ á sọ pé àwọn ìwáyà tó òun náà ní pé taklim alhaj ala alasọ́ọ̀ gbogbo ìkùlásọ̀ nǹkan tí afẹ́ ìlú nínú àkùnbínà àkùwájú ọ̀nà náà nìyẹn والله تعالى على وعلم فاصل المقف وصلى على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا وبارك الله في الجميع والسلام عليكم ورحمه الله وبركاته